أعوذ بالله من الشيطان الرجيم يا أهل الكتاب قد جاءكم رسولنا يبين لكم كثيرا مما كنتم تخفون من الكتاب كثيرا مما كنتم تخفون من الكتاب ويعفو عن قد جاءكم من الله نور وكتاب مبين يهدي به الله من اتبع رضوانه السَّلَامِ السلام سبل السلام ويخرجهم من الظلمات إلى النور بإذنه ويهديهم إلى صراط رمضان هلا هلاله فاستبشروا بطلوعه وبصومه وصلاته وبذكره وخشوعه فضت علينا رحمة بالخير من ينبوعه قد èyí tí ọlọ́run ṣe ìkẹ́ àti pé fún àlùmọ́ àlejò wa Muhammad sallallahu alaihi wasallam látara sísọ ọ̀gá orí èyí tí àwọn àlùmọ́ yìí àtọ́mọ́nìyàn ti ń lo ìgbà nínú ìgbà àtúwájú ẹ̀dá àlejò wa Muhammad sallallahu alaihi wasallam torí ìgbà ànábì ní gbogbo ayé lò báyìí bẹ́ẹ̀ yẹn bá wá wú ẹ̀kọ́ sílẹ̀ títún bójú wo ẹ̀yìn láti pé ìgbẹ́ ẹni tí ìgbẹ́ ẹni lọ òun lòun fẹ́ máa lò òun lòun fẹ́ máa bá ṣe àjẹpẹ́ ń bá ẹni tí ìgbà ti lu ìgbẹ́ òun ní bá lọ́gbà yẹn oríire ni àtẹ̀yìn ṣe wípé ẹni tó nígbà ànábì tó ní zàmánì tá a wà yìí òun lọ́wọ́ ní kálukú wa kátẹ̀lé òjíṣẹ́ alápọ̀nlé ẹni tá a sọ àkùránù kalẹ̀ fún nínú oṣù alápọ̀nlé tá a wà mẹ́ yìí ìjẹ́ ọlọ́run wọlé ọlọ́run ọba àtiwájú ẹ̀dá àdébùwà Muhammad sallallahu alaihi wasallam gbogbo àwọn onímọ̀ eléyìí tí wọ́n gba ìmọ̀ ẹ̀sìn yìí látọ̀dọ̀ àtiwájú ẹ̀dá látọ̀dọ̀ àwọn sàhábà ridwanullahi ta'ala alaihim

agbọ́nrín ètò tí a ti fẹ́ máa yẹ ọ̀rọ̀ lọ́wọ́ ní ẹ̀jẹ̀ ibi tí ọjẹ́ náà ìdájọ́ ọ̀rọ̀ ẹ̀sìn wa. àlùsọ̀kọ́ àti gbogbo tí mẹ́lú àkùránù náà lè dájọ́ ẹ̀sìn. gbogbo tí mẹ́lú ìdájọ́ ẹ̀sìn. ṣùgbọ́n àwọn àgbẹ̀ ń jẹ́ wa pé àwọn àyà kan tí wọ́n hàn nídájọ́ ẹ̀sìn ju àwọn kò bẹ́ẹ̀ sí àyàfẹ́ sí mẹ́rin àkùránù pé èèyàn ò lè rí dájú ẹ̀sìn rẹ̀ ó dàgbà lọ mú ìtàn àwọn ànábì ọ̀nà tí wọ́n ti kọjá àwọn onídàájú ẹ̀sìn wa nínú ẹ̀ ó dàgbà kọ́ mú ọ̀rọ̀ àdúrà àwọn àdúrà ìdájọ́ ẹ̀sìn rẹ̀ àwọn wa wọlé káàbọ̀ sínú oṣù àtúnbí kí rọ̀mùdánù náà sábọ̀ níbẹ̀rẹ̀. rọ̀mùdánù hẹ́lẹ́ ìlànà àbílẹ̀ oṣù alákọ̀ọ́lé èyí tọ́lọ́run ní kí lílé rẹ̀ wọ́n bẹ̀rẹ̀ kọ̀ọ̀kan wa láyé ọlọ́run àdúgbò fún ọ. bàtà bíi rúbì tùlù ìhì. ìbùkún ní fẹ́mi àtẹ̀yìn ayọ̀ ní fún wa ká máa yọ̀. bá a ṣe ẹ̀rí sáà ṣe nínú ẹ̀sìn ilé lọ́dún yìí bá a ṣe máa ṣe tẹ́lẹ̀ ṣùgbọ́n kọ́sì ẹ̀ka wa láyé ebi ọ̀bá wọn kan. kọjá pé ìta wà nínú èyí náà ló kó wọn lọ nínú kádàrá ká máa dunnú ká máa yọ̀ látara kọ́lọ́run ní ilé oṣù náà ọbẹ̀ ìkọ̀kan wà láyé. wà á sọ ọ́bì wà sọ láti. ọlọ́run ní àtẹ̀yìn má ẹni tí àwẹ̀ rẹ̀ gbà lọ́dún yìí. láti. àwọn tí a tẹ̀sí fún wọn. tí wọn àti sọ lórí gbà ọlọ́wọ́ àdúgbò fọ. wọ́n ti tọ́ mi wọ́n tọ́ láti yí. àwọn ẹgbẹ́ ọ̀làwẹ̀ ìrún mẹ́ ó ní ẹni pé wọ́n pè kan la kìyà rọ̀mọ̀dá. ó ní yàtọ̀ bá a ti ẹ̀lẹ́ rí kí bá a ti máa fi. lọ́rọ́ akáàtú ẹ̀ sí ọlọ́run bí kíkiri ọba wa láyé ọlọ́run àdúgbò fọ. wà á bí kíkiri yìí wà kò ṣó ẹ̀yìn. ìrántí ọlọ́run ti ń bẹ nínú ẹ̀ ó ní ìrántí ọlọ́run. ìsíkiri yìí. ààrẹ tí wọn gan fún rẹ ìrántí ọlọ́run ní torí yọ pààyàn lẹ́nu mọ́ kódà kódà. ìsíkiri yìí ọba fẹ́ ká rẹ̀ wọ ọjà tí kì í fi fi panu yọ̀ọ̀mọ̀ sọ́jọ́ màwílẹ̀. wà á bí kíkiri yìí wà kò ṣó ẹ̀yìn. ìbáyọ̀ ọlọ́run ti ń bẹ nínú àwẹ̀ ìbẹ̀rù ọlọ́run lè yàn sí ìgbà nítorí pé wà àtọ̀lọ́run ẹjọ́ máa ríra yín pé ẹ̀ ń gbàwẹ̀ ó yàtọ̀ fún un lè fi bá lọ ọ̀gbọ̀n lọ́kì gbogbo ayé o ṣùgbọ́n ìyẹn ń ọlọ́run ọlọ́run fẹ́nu rẹ̀ ọ máa jọ ta láwẹ̀ ó sì ti parí gbogbo oúnjẹ nulẹ̀ sẹ́ni kan ò ní mà. Adúgbòkò lọ́hùn látara rọ̀dọ́ọ̀mù yìí tọ́lọ̀ ní kọ́kọ́ wà láyé. Bàbá bí àlẹ́ ìnà bá máa dún. Ó sọ àwọn ọ̀sán ní ọwọ́ àgàlì kẹ́kọ̀ọ́ wá dànù ìjẹ́ ń bẹ nínú ẹ̀ ọlọ́mọ sálẹ̀ ìjọ tó fẹ́rẹ̀ kọ́. Ilé ọ̀pá ìlú mi ìyàwó bóyí. Ó mọ̀ wẹ́lẹ́ oore tí ń jáde ọ̀hún tún kàn ní kọ̀ọ̀lì nígbà tó mi tú jáde nínú rẹ̀ olórí ọ̀dà mi tú jáde. kọ́dí ádá yóò ṣe rọ́ọ̀kù bìrì ọ̀dà. nínú orí yẹn dáa ṣe nínú rọ̀mọ̀dánù ní wípé rọ̀mọ̀dánù ó tún ká ní yòṣùrọ́kù bìrì ọ̀dà. ṣọ́ọ̀kù bìrì ọ̀dà. ẹni tó wà sí káyé ìmọ̀ ẹ̀kọ́ ìyàwó èèyàn mọ́nà ó kún ayé nínú rọ̀mọ̀dánù rọmọdánù ní máa ń san ìmọ̀lẹ̀ ọ̀nà àmà fún gbogbo èèyàn oṣù àlùbákà ní àtìkáàbọ̀. yá mara àbá bí tòló ẹ̀yìn. àti rọmọdánù ní máa wọlé máa rọra látara arúgbó ní wàá wa. ìdí máa tá a tó àmì rà. lókun kẹ́kẹ́ ṣùgbọ́n ìṣesí ìrọ̀mọdánù mi wípé èrò máa ń kún bẹ̀rù gbogbo wa láà dòdò báyọ̀ ọlọ́run láà dòdò ṣe lọ́wọ́ bá. ẹni tí ò ní ẹ tí ò náà wò tó ti dáwọ́ pamọ́ látẹ̀sí yóò tún nà lọ. mọ̀sáàsì kún kẹ́kẹ́ fáwọn tí wọ́n jọ pé fọlọ́. fi ilé ìbádàtù àti rọ́ọ̀. gbogbo àwọn èèyàn òun náà ni wọ́n tọra wọn bí ìgbèkùn ẹ̀sìn wọ́n jẹ́ kí òun mú wọn gbígbé kù láti máa jọ́sìn fọlọ́wọ́ ọba nínú oṣù alákọ̀ọ́lẹ̀ yìí. akéré ń bì í àmà àdá lè túbọ̀ lòló bẹ̀rẹ̀ àìrọ̀. ọ̀pẹ́ ẹ̀ sí ìta lè kó tóbi ní ìwúntọ́ yẹ kí á mọ̀ sí tóbi rẹ̀ fún níbí ẹ̀ tó rọ̀mọ̀dánù yìí nítorí pé kí ni rọ̀mọ̀dánù olúwa àgbà ọ̀rọ̀ àti òògùn fún gbogbo ọkàn tí ń pa ìdàgbà kí ọmọ máa fi tó wọn yà sí tó wọn ó ṣètò ọlọ́run ní àbọ̀wọ̀ òní ṣètò ọlọ́run tó bá di ọ̀rọ̀ dáàbò gbogbo wọn ni wọ́n máa ń ṣe lọ. túbà àlìmọ́kọ̀rí sọ́mà hù. àkàlọ̀ kú oríire. túbà ìbùkún àti ìyàtàkọ́lé. túbà ìwọlé fún gbogbo ẹni ọlọ́run tó bá kájà á tí oṣù yìí bá láyé tó sì gbà àwẹ̀ rẹ̀ tọ́wọ́ àgbà lọ́nà tó lọ́wọ́ fi ṣàtẹ́wọ́ gbà rẹ̀. wàhálà ánìhù ọ̀rọ̀ màmú. àgbogbo tí wọ́n àwọn ìfẹnukọ parakọ fẹsẹkọ gbogbo àwọn ìwà ẹ pátá rẹ kú ọmọ ẹ ìbùkún nípa rẹ̀ bá gba owó àwẹ̀ bẹ́ẹ̀ tọ́ra rẹ̀ gba àwẹ̀ kára ló tó máa gbà ó. wọ́n ti kí ọ̀sọ́ ọ̀rọ̀ tẹ̀lá ọ̀gá ọ̀rọ̀ tí èèyàn máa sọ nínú oṣù yìí ìrántí ọlọ́run ni ẹni ọlọ́run bá ní ó lè wá irú àwẹ̀ bẹ́ẹ̀ gbà. Àlàkésìkò kan. Àlàkésìkò káàdà fìtàmù wọlé síkò káàdà Wọlé síkò ọ̀rọ̀ ẹni bẹ́ẹ̀ òun náà kápẹ́ká kí ni? Ọkùnrin kúrò lọ́rùn onítọ̀. ọlọ́wọ́ àdúgbò fún látara oṣù àlùbáṣà yìí èyí tí a máa ṣàgbéyẹ̀wò bá a ti sọ ṣáájú òun ni àwọn ẹsẹ̀ wúrà ní tí ó máa ọ̀rọ̀ òfin ẹ̀sìn wa fún wa nítorí wípé ẹni tí bá máa ń nílò lórí ètò yìí láwọn míì lẹ́dún wàhánà ìtumọ̀ àkùránù tá a mọ̀ sí tafsir àti láwọn àáyà táwọn lọ ọ̀dẹ̀ ní súrà tàdé olùdí àyà tàdé. ṣùgbọ́n ti torí wípé ohun tó bá wa láyé lónìí kọjá lè kójọ pọ̀ gbogbo ọ̀rọ̀ àwọn èèyàn tí wọ́n àjọ máa ń gbọ́ wọn àlè wà pẹ̀lú wa ó ṣokùnfà kásẹ̀ àwọn àyà tá a mọ̀ fún kọ́lọ́mù obìnrin ti bá nìkan àdánwò táyé ohun lọ káwá padà sínú àyà àti súra eléyìí tá à ń bá bọ̀ tẹ́lẹ̀. àkùránù bá tí wọ́n sọ fún wa òun ló gbórí tí bá ṣe ayé lóore tó oore tí ò séyìí tó ga orí ilé torí bẹ́ẹ̀ ni gbogbo orí ọmọnìyàn pátá ibẹ̀ ló gbogbo dáadáa ọmọnìyàn inú ó ti rí gbogbo ń bá ń lónìí a bá dẹ́sẹ̀ á lọ nú àdúrà sí ànábì ádámà tó ṣe nítorí lọ́hùn tọ́lọ́hùn ti gbà ìwọ náà òkè ke èmi náà ó ke àfìfẹ́ lọ́wọ́ ìgbàlẹ́wù ibo lẹ́ni àtẹ̀yìnwó àti ádámà. débi káàpì máa wú àdúrà tó tọ́lọ̀ ń fi àkùránù ni. àkùránù ló jẹ́ àrì àjìnàtà ádámà sí àwọn ọlọ́run síra wọn. rí ẹgbẹ̀rún sábẹ́bí ọlọ́run tó ti lọ láàrin ẹgbẹ̀rún ọdún kátó rẹ̀ mí. ìyẹn gan lọ́pọ̀ jù nínú sàkáàní àwọn ànábì ọlọ́run èyí tí ń kéré bí ọgọ́rùn ọdún mẹ́rin òun ni sàkáàní ti ń bẹ láàrin wọn. ẹ wá wo bó ti dẹ́kun tó abáwọn wo sàkáàní àwọn ànábì ọlọ́run tó ti lọ tó ti lọ ọ̀kẹ́ mẹ́fà ọ̀lẹ́gbàájì ẹgbàájì ó lọ ọdún ọdún léye kan. táwọn àgbà ọlọ́kọ́ kẹ́ wọn tí wọ́n sọ fún wa bàbá wọn ti ẹgbẹ̀rún ẹgbẹ̀rún ọdún bẹ́ẹ̀ jìnnà táwọn ọlọ́run yìí púpọ̀ ṣùgbọ́n tọ́lọ́run gbogbo ẹ̀rọ gbogbo oore tá a gbogbo ẹ̀rọ kó jọ kọ̀ọ̀ á ìwé yọ sínú. gbogbo orin níbẹ̀ bẹ́ẹ̀ ó lọ́mọ nìyẹn ààrẹ rọ́là wa àfi kárí wípé amàkùrá mi dáadáa ní kíkà lágbọ̀ọ́yé. ìmọ̀ túmọ̀ àlùkùrán ká máa ṣàlàyé ọlọ́run wípé fúnra wa ẹ̀sìn mi ọlọ́run ti pa wá láṣẹ. nítorí nípa ìkùránù tọ́lọ̀ ń sọ̀kalẹ̀ fáwọn ẹbí torí kó lè ṣàlàyé ni nítorí òun ni òun lọ́gá mufasiri gbogbo ẹni tí ó sọ ìkùránù àkùrá ànábì lọ́gá wọn. òun lọ kọ́kọ́ tó àkùránù fáyé kẹ́nìkan tó mọ ẹgbẹ́ àkùránù yẹ. gbogbo ọmọ ọ̀nà fẹ́ gbà yìí. ọ̀nà kan nínú ọ̀nà táwọn èèyàn gbà ìyẹn ojú padà àti gbé àkùránù nítumọ̀ lọ sí àwọn àbúwáàbù fìfìhíyà àwọn ìlànà tí wọ́n fi lélẹ̀ lójú ọ̀nà àgbọ́yẹ̀sìn òun ni wọ́n pè ní àyàtúlẹ̀ àká ojú padà kárí gbogbo ọ̀nà tí èèyàn wá rí ọ̀pá tó pátá alẹ́ Muhammad olọ́gá olùtú àkùránù olọ́lọ́sọ̀kọ́ àwọn àyàtà fi wọlé. أعوذ بالله من الشيطان الرجيم يا أهل الكتاب ọlọ́run ni ọkọ̀ ẹ̀yin tá a fún ní tíra èyí ẹ̀ ti gba tíra ṣáájú òjíṣẹ́ tí mo rán. ọ̀rẹ́ já àkúrò ọ̀sán lọ́nà yóò bá yí ọ̀lẹ́kùn kẹfí ọ̀mí màá tún tún tó fún. orí ẹ̀ka kí ni ẹ̀wọ̀n tó lọ sọ. nítorí táwọn tó ṣáájú ẹ̀ àwọn Yahudi àwọn Nasara nígbà anábì Musa ti lọ ní Isa ti lọ àwọn ni wọ́n kó ayé sí lọ wọ́n kó ayé sínú ìdààmú ọ̀pọ̀ nǹkan tọ́lọ́run fi sínú tírà méjèèjì wọ́pọ̀wọ́pọ̀ wọ́n yọ ọ̀pọ̀ nǹkan níbẹ̀ ayé ọ̀bá jèrè orin tọ́pọ̀ látara ìwé méjèèjì tí ọ̀bá jẹ́ àkọwọ́bọ̀ àwọn èèyàn wọ̀nyí nítorí pé kí ni wọ́n ti fi ń ṣe èéta ẹni tá a fẹ́ gbé dìde lẹ́yìn àná rẹ̀ yíta ni yíta ni mo àkàmà. قد جاءكم رسولنا يبين لكم كثيرا مما كنتم تخفون من الكتاب. ọlọ́run fẹ́ túwé ànábì bí ọba olùtúmọ̀ àkùrá pé gbogbo ohun tẹ́ ẹ ti fi pamọ́ nínú ìwé tá fi ràn yín ọlọ́run láwọ ọlọ́run já àkóhun rọ̀túnú náà. já àkóhun rọ̀túnú náà. òjíṣẹ́ wa ti ṣe àná Muhammad ó ti bí ọlọ́run ní òjíṣẹ́ mi. yóò bá yìí nínú lakum kathiran mimma kuntum tukhfuna min al-kitab. ọlọ́run ní òjíṣẹ́ mi bọ̀ wá ṣe wípé yóò di olùṣàlàyé olùtúmọ̀ olùtúmọ̀ gbé ayé lọ́pìn olùmú ayé kú ò níbi ọ̀nà àmì tí wọ́n wà. tí o bẹ́ ìmọ̀ lẹ́kún kẹ̀bí rọrùn mi máa gùn dùn tó kò fún àmì ẹ̀lẹ́gẹ̀dá. tọ́pọ̀ ìṣẹ̀lẹ̀ yìí ti dáwọ́ wò nínú sílà àti àfiránṣẹ́ sí yín. ọ̀pọ̀ nǹkan òun lẹ́tí fi ààbò síwọ̀ ọ̀pọ̀ ojú pọ̀nà tó yẹ káwọn èèyàn ọ̀tọ̀ láyé fún ó fi là láyé tọ́jà tí wọ́n sọ̀rọ̀ ayé tí wọ́n fi làwọn mu gbogbo ẹ̀ lẹ́sí bẹ́sẹ̀ rú. yorùbá yìí ọ̀rọ̀ ní kò tí wọ́n mú ti sẹ́bi. yorùbá yìí nínú ọ̀rọ̀ máa ṣàlàyé fún yín. kàbí àwọn ọ̀rọ̀ náà ṣe àgbàpamọ́ nínú síra. ọlọ́run wà yá ọ̀pọ̀lọpọ̀ sí ní òsì ní ìjà nítorí tọ́wọ́ ní gbogbo ń fẹ́ sọ wọ́pọ̀ òun ni ó máa yànnà mẹ́ẹ̀kan ìwé dáàbì náà gan kò ní rí sẹ́sẹ̀ ní ìwé kálókò jọba lọ. yóò bójú kó omi ọ̀pọ̀lọpọ̀ nígbà míì wà yá fún ọ̀tẹ̀kì àtìlẹ́jú wípé ọ̀pọ̀lọpọ̀ ń fẹ́ ẹ múlé tó lé kókóókó máa ń èèyàn nínú ìjọsìn nínú ìdájọ́ tí òun làdá fi ó gbé ẹ̀jẹ̀ wá fọ́pọ̀lọpọ̀ ẹ̀ nínú ìdájọ́ mi yìí tó lè mọ́ máa nìyà òun náà ní pé bọ́bá dẹ́sẹ̀ wá fi sùúrù wá ń sakún oníbẹ̀ lọ́dọ̀ bí olùdó bá tó parí kó tó mọ̀ wí pọ́lọ́hún gba kí ni ọlọ́hún gba túbà o dáàrí fún ayélujára fún ìjà rọ̀bì kan pàtàkì. àdéhùn ọ̀run iná òòrùn àtàwọn ọ̀run. òṣìṣẹ́ ni ó mú ẹ̀jẹ̀ wá yóò sọ fún wa wípé bá a bá ti tún bá gbọ́dọ̀ ọlọ́run kò kò káàtà sí kápá wa lé lórí. wàyà àbúrò àǹkàdé yẹn. nínú òfin ti yín fẹ́ẹ́ bá dà sí aṣọ ti yín ó lè bẹ̀rẹ̀ bá gbé aṣọ ọ̀dàlù kó tó má. Atimodisẹ́ kan dé yá fún àǹkàdé yẹn. Òdìsẹ́ ọ̀rọ̀ wí káàtà sí ni yóò pè má dá sọ́dà Lọ bomi fi fọ ẹgbẹ́ wọn ọlọ́run ló ti tẹ́tà ló wá nìyẹn. wọ́n lè já àwọn gómìnà lọ ìlú wọ́n lè já àwọn olùdí. àkùrán náà la fẹ́ máa tú ọlọ́run jẹ́ tútù rẹ̀ ọlọ́run jẹ́ kọ́ rọrùn. ọlọ́run bí màá yẹn. wọ́n lè já àwọn gómìnà lọ ìlú. o lè tún lóru bẹ̀rù sálẹ̀ mi gan. olùmọ̀lẹ̀ nítorí pé já àkúrọ̀ sùn dùn náà tọ́sáájú. o lè wá pé lóòrùn gbẹ̀ngẹ́gẹ́ ànábì náà ni òun gan náà yìí máa ń tẹ̀ Ọ̀dẹ já ọkùnrin ìlú òórùn mi náà lọ. Ó sì rí pé ó tún gẹ́gẹ́ ni kò ní sọ pé wákìtá o ti mú lóòrò o bẹ̀ pé lóòrò bẹ̀rẹ̀ sáré àlọ́bí rẹ̀ ń jata. ó lè jẹ́ àgún mi náà ìlú wọn kì í dá àwọn bí. àdìsíra eléyìí tí o fojú hàn. yàrá bìbí láwùn máa ní dábàá nídìí wà náà subula salam. ọlọ́run ní àmọ̀ kọ̀ọ̀kùnrán yìí a fi tó gbogbo ẹni tó bá ń wá ìyọnu ọlọ́run tí ń tẹ̀lé ìyọnu ọlọ́run tí ó fi máa rí ọ̀nà àlàáfíà lọ. ọ̀nà àlàáfíà bẹ̀yẹ náà ní Islam. wọ́n ìwọ́n yóò wọ́n ìṣòro bó omi nínú gbòòrò náà ní ìlànà orí ẹ̀gbìn. wọ́n yà ní ìlà àárọ̀ nínú ọ̀sàgbìn. yọ́ọ̀ máa mú wọn jáde kó o nínú òkùnkùn máa lọ sínú mọ́lẹ̀ yóò sì máa tọ́ wọn sí ojú ọ̀nà tọ̀tọ̀ kí la fẹ́ mú nínú ayé àyè. a fi ń sọ pàtàkì tafsir kò sí ń tó tó ìmà tó tó máa fa abẹ́tẹ̀ Kùránì nínú gbogbo ọmọ ẹ̀yẹ lọ́wọ́ gbogbo ọmọ téèyàn ọmọ láyé ẹ̀yìn ìmà téèyàn fi máa ta Kùránì sọ ẹ̀yìn rẹ̀ lọ́wọ́ ọlọ́run yóò gbà jíìnù làkún. tí ọba lọ́lá ọlọ́run ní gbé fẹ́ẹ́ fánàbí. tí tàbísírìwọ̀ ọba lọ́lá ọlọ́run ní gbé fẹ́ẹ́ rẹ̀ fún táàrí fún àtúwájú ẹ̀dá ọlọ́run ní gbúgbà yìí yóò là fún. níbo míì ọlọ́run jẹ́ kó yí wa ọlọ́run bí mo ti mú dé wá bá ipò yá àwítọ̀rọ̀ tí ọ̀sọ̀rọ̀ ní ilé yẹn ọlọrun ni mo ti múlé wá bá yín látọ̀dọ̀ wà á náà ilé ìkùn lóra lóbìnà. mo lè fi sọ ìmọ̀lẹ̀ tó fojú hàn mo ti fún yín. náà ilé ìkùn ìmọ̀lẹ̀ ti pé kùránù lè jẹ́ ànábìlà ń ọlọ́run mo ti sọ ìmọ̀lẹ̀. wàhálà sábìnà ilé ìkùn mo ti sọ kalẹ̀ fún ọlọ́run ọmọ tí a bá wá gbà wọ ọlọ́run gbọ́. fàámẹ́lẹ̀ dínà àmàlú bìláàrì. ni wọ́n ti so bá wọ ọlọ́run. wàá sábà mú bí pàtàkì ìdíbírù fi rámàtí mi. látọ̀dọ̀ ìlú ọlọ́run. wà fọ́tí ní wọ́yà ní ìhìn ilé ìsìnkú ọ̀tọ̀ ọ̀run ọ̀tàbí. wa tá a bá pè é kò hà ó bẹ̀ pé kì ṣe ohun tá a jùlẹ̀ lórí àlùkò ẹgbẹ́ tí kàn jùlẹ̀ lórí bíbí lọ́nà àkókò àrùn sáyé bí bọ́ọ̀ bá ti dúró tó ọ̀mà dájú òfin tí ń bẹ́ẹ̀ tó bàjẹ́ ẹ̀sìn ọkọ̀ ìlú tó tó ṣe lọ òun lọ́wọ́ fi sọ ìkọ̀rọ̀ ní kùrọ̀ òun tá a jókòó ọmọ tó mú ọmọ ẹ̀kọ́ wọn bá wọn náà subhanahu wa ta'ala ọ pàtàkì kò àkàtúmọ̀ àkọ̀rọ̀ à. tàfíì ìfẹ́ kẹsọ́ pàtàkì ní ìmọ̀ kánì. àti wọn pàtàkì ẹ̀ nínú Ramadan àtòrò ìgbà pàtàkì àwọn kalẹ̀ ni ẹnu àkíyèsí tá a kàlẹ̀ kó mùsùlùmí sí òsì kẹkẹ tí ó sọ fún mùsùlùmí pé kọ́ mọ́ tún kùrán tàbí ká má jókòó gbọ́tùmọ̀ àkùrán ìmọ̀ wọlé wọn kọ́.

ilé òbí ká tún ṣe ń bẹ̀ ṣe é pé ká ká yẹ ìmọ̀ tàbíù tàbíù lórí ìmọ̀ ká yé bùkátà sí àtìmọ́lé tó sì tún nímọ̀ tó rọ̀ mọ́ ní gbogbo èèyàn kọ́ ológun àwọn tí a lè pé mo fà sí kèé sọ̀rọ̀ àkàtì nìkan ẹni kan ọwọ́ sọ ọwọ́ sọ òun sọ sáà kan òun kó òbí jẹ́ mo fà ìjẹ́ mo fà sí ló débi pé wọ́n fẹ́ ó lè máa sọ nǹkan tọ́wọ́ òfúra rẹ̀ ó sì fa yá ìmẹ̀ fún ọ láti mọ sáà kùránù wí. Ìwọ alákọ̀ọ́lẹ́ máa gbọ̀ mímú pàṣẹ. Èdè ní àtàjáwé ẹ̀ léèyàn lórí. Lọ́wọ́ àpẹẹrẹ fún ládùúgbò òun gbàgbọ́. Òkè ń jẹ́ olùkọ́ yẹn jẹ́ kò má sì wù lé lórí. Lábà fún ọ lóye ẹ̀ pàpẹ́ jẹ́ náà gbé fún ọ. Wọ́n ní ọmọ ìgbókòó ọmọ sùn. Ọgbẹ́ wọ́n jẹ́ ewé mọ́sùn lé ọ lórí.

èròǹgbà ohun tó lọ́wọ́ subhanahu wa ta'ala ti sọ. òun lọ́kàn náà wà fún àwọn ìmọ̀mù mọ̀jáde. nínú ọ̀rọ̀ ẹ̀ ó ní àṣẹ́kù rẹ̀ kàǹtì ilallah. tí a bá ní ta lọ lọ́hùn fẹ́ràn jù nínú gbogbo ẹ̀ lẹ́ẹ̀dọ́dá orí ni wọ́n ẹni ọlọ́run fi máa tó sọ̀kalẹ̀ mà tó fi máa kùránù mà tó máa sá kùránù wí ẹni ọlọ́run fẹ́ràn. ẹni tọ́lọ́run tó fẹ́ràn yẹn olóògùn àánú sí àwọn tí wọ́n ṣáájú wọ́n máa sáré kí wọ́n mà ní àlùkò àmọ́lẹ́ kọ́kọ́ máa sáré kí wọ́n mà tá a bá ti wà bàbá nígbà tí wọ́n ìdọ̀nà lónìí. àkọ́kọ́ tí wọ́n kọ́kọ́ sáyé òun ni wọ́n bá kọ́ra wọ́n jókòó. mọ̀súlù ìgbìmọ̀ wọlé ìtẹ̀kọ́t. ìpìlẹ̀ ìgbàgbọ́ àtàdé ọ̀sẹ̀ tó dáa alukóhánù ni ó kọ́ wa lè sọ lálàáfíà lò nǹkan mi káwọn èèyàn mi láti ọkàn mi yọ lálàáfíà bí ìròyìn lásán pátápátá hmm, wóró philosophy ṣùgbọ́n ìdí ọ̀la láàfin àdọ́rọ̀ ọlọ́run ìlú àtúrà ló ti kọ̀ bọ́ọ̀ bá wà mọ̀ tó mọ ẹgbẹ́ olóògùn olùdíbẹ́ mi ó mú kú mu títà sí ìwù tó bínú. báàrí fún mi nù àbí máàrí fẹ̀ náà ní ìmá wọlé kẹ́kọ̀ọ́ lẹ́yìn lọ́wọ́ àtúntò pé kọ́pùlá àtà àbùdúrú ní ìbàdàn gbogbo bàdà tó ṣe láyé kò lè jáde wọ́gbà àbíkọ́ ọlọ́mọ aláǹfààní ibẹ̀ láti rí àkàmọ̀ kékeré yàrá tá a pè ní àyájú àyàká. Ìdí tàbísírù fẹ́ kọ́ wa nù gbogbo màmá ìlú ìbàdà gbogbo tó dúró bọ́rọ̀ ẹ̀sìn ń bẹ́ náà kúrà. Ó nu àwọn àdájọ́ ọlọ́run tó sáájú. Ọba ti kà àtúntò ti sáájú ìgbẹ́jọ́ màmá ìlú ìbàdà mẹ́mẹ́. Mẹ́mẹ́. Ebi inú inú inú ọ̀ọ́ nínú ti ànábì Yusufu alẹ́sọ̀láàtù ọ̀sọ̀lá. ọ̀pọ̀lọpọ̀ màtá ìlú kọjá mọ́wọ́ ẹ̀sìn nígbà sọ̀tọ̀ Yusuf àgbóhùn àgbáàdùn gbé wa alimúnú rẹ̀ wọ́n ni múnú ẹ̀. táwa fẹ́ bọ́ọ̀lù kọjá mọ́ ọ̀rọ̀ ìjọsìn nínú túbàtù Yusuf ìbáyìí lè pọ̀. adúwàkálà mẹ́ olùdíbàbù kan nínú òfin kìí. ولمن جاء به جعله حمل ضعيف olùdìbàbù kan nínú bíbí olùdìhàlà wa ó tún ní wà ánàbìyí zàyìn wà kálà ló ọ̀nìyẹ dáadáa ó gbà pé alẹ́ wà kálẹ̀yà fún kankan inú ọ̀sán yìí dúkù ẹ̀rọ ọ̀kà ọ̀kà máa kẹ́kọ̀ọ́ àrùn mi tó ọ̀pá máa tàbí òní máa ń dúpọ̀. ọ̀kà bàbá ni máa ń dá àbí ìmúlò báyìí ọ̀hánábí sọ̀dọ̀ kan mọ́ wúlẹ̀ àbí. kíláà bọ́ọ̀lù sọ̀fà. bàbá ń kẹ́ àgbàládà ṣùgbọ́n náà ń fún wa ká tó kí ni ká ká òfin ẹ̀ ká ẹ̀kọ́ ẹ̀. ń bọ̀ lọ́wọ́ sọ̀rọ̀ ẹ̀kọ́ bí kí ló pe ní bẹ́ẹ̀ fẹ́ ìgbé ti ń yé tẹ́ ẹ̀ máa dàsíwò ẹ̀ ẹ̀ lọ gbé ilé wo ní kẹ́ ilé ẹ̀ kẹ́ ẹ máa dábò kọ́ àwọn sọ àwọn àlà tí wí ìmọ̀dáni fi máa àwọn sọ ní wa àbí kọ́kọ́rọ́ kọ́kọ́rọ́ ti wà ní

gbogbo ìwúwa ìṣesí ìlú àkùránù láti kọ àwa lè má tá a bá mú tàṣí rẹ tá a má tún ẹ àdúgbò bẹ̀rẹ̀ ọ̀rọ̀ sọ pàtàkì tàṣí kó tó di pa máa bọ́ sínú ìtumọ̀ àyà àlàáká tá a fẹ́ máa tún lọ fún wa nínú ọ̀mọdánù sọdún yìí kọ́lọ́ tó bá nà wọ sáà kọjá kí o tún kó tún jẹ́ kí. ọmọ àrùn wà lọ́rùn. kama kama àgbéyẹ̀wò kuranu dáadáa tàbísírù lèyìn lè ní ya ìyẹn bá ń wá sọ́nà ọ̀kan lọ àwọn ọ̀dọ́gbọ́n onífàtà dábàr fàtà dábàr yìí kúrò ánà èyí bùdá tàdábàr yìí kúrò ánà èyí ń lò ń ta ní bùdá. فالعلم تاتى ولتدبر فتدبر وتدبر القرآن إن كنت الهدى والعلم فالعلم كتدبر القرآن القرآن فالعلم كتدبر القرآن الله فتدبر القرآن فتدبر القرآن كنت الهدى tó ọba ń wá ọ̀nà mà. Bàbá wa mi kó wá àná irun ọba olùwà yẹn. Ó ti láyé rẹ̀ ṣe láti àmọ́ òbí dà tó. Bàbá ní mo bá àtàdá bàbá kó wá àán. Bàbá ní mo bá àtàdá bàbá kó wá àán. Bàbá àgbà tí ìyọ́ pàláyé lábẹ́ ẹni máa gbá Kùránù yẹ̀wò ìbẹ̀lẹ̀ ni ó ti máa. Torí tọ̀tọ́ náà kó o níbi ọ̀nà èèyàn bá mọ tún àkùránù dáadáa ẹgbẹ́ ti wà lọ́wọ́ ọ̀rọ̀ káàkiri tí nínú àkùránù lẹ́ẹ̀kan ọlọ́run wà lọ́yìn àkàtúntò níbo mi náà tó sáà àkùránù láyọ̀ wá fún wa ọlọ́run wà lọ́yìn àkàtúntò bí láà fàkọ̀dùkú ti yá. ilẹ̀ ọ̀sẹ̀ ọ̀sẹ̀ ìwòsàn mi. gbogbo ẹni bá lọ́wọ́ ló fẹ́ gbá lọ́wọ́ fẹ́ dìbò ìdìrọ̀mọ́ bó ba tí èèyàn bá lè fi yẹn èèyàn ti mà nà ọ̀nà àmà òun là kọ̀ hàn jẹ́ ẹ wọ́n tó lọ́wọ́ sọ wà bí àjẹsùn lè wọ́dà àdéhùn ìtọ́gbàdúmọ̀ olùwà kọ́ ti sàrà tó fi kùn mo ti fi ilẹ̀ fún yín kájí ẹni mo kúrò láàrin yín tó lọ́mọ ẹ̀sùn rí wípé àkókò ajẹ́lú o ti súnmọ́ ó ní mo ti fi ilẹ̀ mo ti fi ilẹ̀ mo ti fi ilẹ̀ fi ìkùn mọ́lá ń tọ́sílù bá a dí àwòbá àdá. ìtọ́jẹ́ tó wípé bí èèyàn bá dìrọ̀ mọ́ tó dìrọ̀ mọ́ bó ti tó àti bó ṣe yẹ kò ní sọ́nù lẹ́yìn. tí a lọ́wọ́ òbí rẹ̀ fa ó ní nílẹ̀ ẹ̀ sọ́nù tóbi tẹ́ ẹ bá lọ so mọ́ ẹ̀ lè sọ́nù kí wàá lè fẹ́ yẹn ìgbàjọ́ kọ̀ọ̀kan kí ló pè kí ká àbùkù. ìtàn àbùkù náà. ó lọ kùránì yìí. Yéésù títà lásán táwọn ọ̀tún máa ń lò. Olúwa á tún tẹ̀sí àlùmí àmì ẹgbẹ́rẹ́ pa ni ẹ máa bẹ̀rẹ̀ ẹ̀mí ẹ̀rí mi. Gbogbo tó mo tùmọ̀ ni mo fi sọ Kùránù ní ẹ̀dì ma ẹ̀dùrọ̀ ma. Kílẹ̀ náà fẹ́ wí ẹ̀yin tẹ́ ajọ́ ló bá. Kọ́ọ̀lù Anaka kọ́ọ̀lù bàlá. Òṣìṣẹ́ wípé kẹ́kọ̀ọ́ rọ ọ̀jẹ̀ pé wà á dẹ́yìn.

tàbísírù ìmọ̀ tó tóbi ni ẹni ọlọ́run bá jogún ẹ̀ fún òun láti fún jogún ànábì ọlọ́run. onígbàbá ní àwọn ọlọ́run lẹ̀ tẹ̀ jogún tó gbó ọmọ tá a fà á lé ní wa mọ̀ náà ni màtẹ́ jogún lọ́dà ni. ya ọkọ ya ìyàwó lọ́dà àbí jogún ẹ gbẹgbẹrú màmá yẹn ìmọ̀tẹ́ èèyàn fi gbọ́ bá kùránù sọ yé olè yẹn tó kó lọ́dọ̀ àlejò ọlọ́run tòró fẹ́ sọ kùránù kalẹ̀ fún. ó sì kó ìsọ bẹ́ẹ̀ fún ọmọ tí ó dògbé orí ba nínú ánì ánì ẹ máa gbé ẹgbẹ́ lọ kápọ̀dọ̀ mi ẹ̀dógún ẹ̀ lọ́dọ̀ mi kí ẹ ló mú lọ olùkọ́ náà ààyà ọmọ àgbẹ̀dọ́ ni ẹ̀dógún náà wá olùwà náà ààyà kọ́ bá ká yà kó lọ gbóyè wọn náà Hmm. lọ́mọ àkàlàyé ẹ̀ kó sí gbọ́n lọ́mọ àkàlàyé ẹ̀ fáwọn èèyàn ọmọ àpapọ̀ lè yàn mà tí ó kọ́ òdòwú nǹkan lọ́dọ̀ àwọn ènìyàn náà tàbísírò ti nǹkan tí èèyàn máa fọwọ́ yẹpẹrẹ mú tàbọ̀wọ́ ẹgbẹ́ ẹ̀ẹ́ oríire fẹ́ni tọ́lọ́run bá ṣe iṣẹ́ rẹ̀ níṣẹ́ nítorí ni gbà bọ́lọ̀ bá dẹ̀ ti sọ̀rọ̀ yẹn bẹ́ẹ̀ ọlọ́run ti sọ̀rọ̀ fún un ó ti sọ̀rọ̀ fún un ẹ wà fún àwa ibùdó sẹ́yìn yà nígbà tó wà ní títí nu kọ̀lẹ́à nígbà mọ́sọ̀ tó kú sí lọ́sùn àwọn lọ. ọlọ́ọ̀fàní nígbà tó ti sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀tẹ́ ọlọ́ọ̀fàní àti máa ka kuran ó fẹ́ kuran kí lóò àgbà wa sọ ó ní pàtàkì àwọn pàtàkì àwọn ọ̀hún. níbi ha ìlímọ́ra àsìkò tí mo lò nínú ọgbà ẹ̀wọ̀n tó ń wúrọ́ gbà ẹ̀wọ̀n ti lé ìlera torí bẹ́ẹ̀ ni kí máa ráàyè kápá hàn ló ti máa ráàyè ó ní ẹ̀wọ̀n yìí tí mo wọ̀ ká yìí ọlọ́run mọ̀ pàtà ọmọ ti payá fún mi o mi máa ní ìlẹ̀kọ̀rọ̀ mi máa ní ìtumọ̀ tọ́lọ́ mi wọ́n fi mùsùlùmù nílẹ̀ pé. látara nígbà kùránù yìí gbogbo máa pọ̀kálẹ̀ mo rí gbọ́ yé. mímà tó pọ̀ tó dé pé káàdà kẹsí ìrùmílẹ̀ ní kòlàmá yẹ̀sà máa ń náwó. ọ̀pọ̀lọpọ̀ àwọn onímọ̀ tí wọ́n wà lù ú tí wọ́n wẹ̀wà wọ́n tàn máa ká wò ríru mọ́ nígbà wọn tó ní pé mo rí kùránù máa kà tí mo ń ronú nípa ẹ̀ dáadáa gbogbo wọn wàlẹ̀bíùtù lẹ̀bíùtù mo wá mo wá mo wá mo wá kábàámà lẹ̀bíùtù àdàkàtà yìí àṣà àwùjọ́sì wípé àtẹ́lẹ̀ ìgboro tí wọ́n wà tí ìsìláàyè máa yàgòránù wò mo ti kọ̀kọ́ lọ́pọ̀ àsìkò omi ṣòfò lórí kíni mẹ̀gbẹ́rì màá nìyí kọ̀ọ̀hán mẹ̀gbẹ́rì màá nìyí kọ̀ọ̀hán àti ìmọ̀ àti ìjọba ṣe.

قل حدثنا من كان يكرهون من أشعار النبي أما سيما كيقع القرآن الله وتعالى كما قع القرآن والصحوة wípé anáwọn kánú yẹtàrúbùnà mi rọ̀súlìlá pé àwọn máa ń lọ kọ́ àwọn máa ń lọ gbà kúránù lẹ́nu ànábì àṣàrà àyà àyà mẹ́wàá mẹ́wàá àwọn ọ̀rọ̀ kọ́ fàlà yàtúndúnà fìlà ọ̀ṣìrò lókùrẹ́ mẹ́wàá tó kù tó tún yẹ káwọn ọgbà àwọn òní fún ọ́nú rẹ̀ àtàyà àlàmù máa fi ha bí ìrìnà rẹ̀ mẹ́wàá àkọ́kọ́ tá a kọ́kọ́ ń olùbàtà bá tó mọ gbogbo ọmọ tó dì ọ̀mọ náà nígbà tí ò lẹ̀ ìmọ̀tàwọn sábì òfìsèré yìí mẹ́wàá ìwádà àkọ́kọ́ yẹn á nígbà mẹ́wàá tó kù ó ní bàbá tó máa tó dùrọ̀ máa ń yàn sí nínú ọmọ wàlà àmà àti tẹ́gẹ́ni àti lílo. فعلمنا العلم والعمل nǹkan méjì la kọ́kọ́ ló gbàdé akọ́mà àtúkọ̀sẹ́mà lọ́wọ́ ahmed olọ́ba àdìsí yẹn wá fún wa ọlọ́mọsálẹ̀ sàánú wa. abdulhamid lóbúnú àtúnlámí olóhùn kan àlùkòrá lásìkò Usman ibn Affan ó ní àjáàjì wa sọ nínú ọ̀rọ̀ rẹ̀ pé kúránù tó ń kà tó ń jókòó tó ń tọ̀ tó ká mà olùwàdá nìka àpá àdà ní fìmọ́kẹ́ àdìhàdà àkàdà ní ìmọ̀ká ádìrí hàdà. ipò tó ọba mi lónìí àyè tó ọba mi kò sí tó gbé mi délẹ̀ bí ó ṣe ìdánwò bá kọ̀ọ̀rán àkọ̀ọ̀rán ló gbé mi délẹ̀. ọ̀fẹ́ pàwọ̀ sọ̀hábà nǹkan mẹ́ta ni wọ́n máa ń ṣe pọ̀ kàrà àlẹ́ ẹ̀yìn àmọ̀ àkàrà àlẹ́ ẹ̀yìn àmọ̀ kàrà òní kí ló gbé kọ̀ọ̀rán ló mú rọ̀mọ̀dán bàtí ká nípa ní odidi koran láàrin ọdún mẹ́wàá iṣẹ́ tó dáa àwọn sọ̀hábà máa ṣe. èyí tí wọ́n tẹ̀lé òun àdìgí àdìgí ọ̀dà ọmọnìyàn tí ń kà koran kó tí màá ti ṣe kí ni ìdínkì ó là fi gbọ́dọ̀ ká ọ̀rọ̀ tàbí àgbọ̀dọ̀ mú ní eré àgbọ̀dọ̀ ti sàbàdà torí pé mẹ́tẹ̀ẹ̀ta ló dùn ọ̀ máa ọ̀rọ̀ àkọ́rọ̀ àkẹ́rọ̀ àlẹ́kẹ́lẹ́ ọlọ́run tó tún jẹ́ kí apàdé padà ní ọ̀la. سبحان ربك رب العزة عما يصفون سلام على المرسلين فوقت الكويت بالعلم والإراك له بل أنت باب لكل العارفين به أرشدتنا بمقامات العلوم كذا حق البحر رشيد ضعيف